ẹ kú o ẹ pẹ̀lẹ́ kétiríkẹ ṣé èyí wàhálà tó hàn Ẹpẹlẹ o tó wọn ní ọtún ọtún ọtún lọjọ ń yọ a ó tún máa wò wípé kí ni ara kí ni àrà tá a tún gbé dé ní ti nígbà tí mo ń fọ wí kétiríkẹ ṣé èyí wàhálà nígbà tí mo sọ pé ẹ o ẹ ǹlẹ́ o báwo ni ẹ̀ẹ́n wọ́n ní ohun tí a bá ń ṣe ẹ̀ẹ́n ẹ tẹ́ ń sáré mú ọ̀rọ̀ àràmàǹdà yìí wá tó máa sọ pé bí a bá ń jẹ̀lùbọ̀ bí èlùbọ̀ là ń rí ẹ̀ẹ́n ohun tí mo gbìyànjú láti sọ ni pé ẹ̀kọ́ tá a fẹ́ ṣe lónìí ló fà á tí mo ṣe ń sọ bí èdè Yorùbá bí ẹ̀yà Yorùbá èdè ẹ̀yà Yorùbá bí méjì mẹ́ta sí mẹ́rin ẹ wo àwọn Ọ̀yọ́ wọn máa kí ni kú iṣẹ́ ẹ kú iṣẹ́ nígbà tí àwọn ará ìgbómìnà ọmọ akíní wí ẹ kú o ẹ ǹlẹ́ o nígbà tí àwọn ọmọ àwọn ẹ̀yà mìíràn a máa ní ìyókù o àwọn ẹ̀yà mìíràn bíi Oǹdó àwọn aríkètìríkẹ ṣe èyí wà là so hàn bẹ́ẹ̀ náà ni ẹ̀yà ni ẹ wò ẹ má ti jẹ́ ká lọ síbi tí à ń lọ náà ẹ̀yìn wọn ní ewúrẹ́ tó wọlé tí ò kágò wọn ló dẹran àmúso àgùntàn tó wọlé tí ò kágòwó náà náà ṣe kíni ó di ẹran tó fi ń bọ iléyá ẹ wo àwàdà mo sáré fìyàn ṣe mo fẹ́ sáré kí wa káàbọ̀ sí yàrá ìkẹ́kọ̀ọ́ lẹ́ǹsìtì ẹ wo ẹ̀yin ní yàrá ìkẹ́kọ̀ọ́ yìí ni a ti ń ṣe àgbéyẹ̀wò ẹ̀kọ́ Yorùbá ní gbùngbùndùnkùn ibẹ̀ ni a ti ń ṣe àgbéyẹ̀wò Yorùbá láti kíni láti ìsàlẹ̀ wá à ń wu síta kí o lè bá àyè yín kẹ́ bá ní ọgbọ́n tí ó tọ́ ìmọ̀ tí ó tọ́ àti òye tó tọ́ ẹ sì mọ̀ wípé ní yàrá ìkẹ́kọ̀ọ́ lẹ́ǹtìtì yìí ni a ti ń ṣe kíni ni a ti ń tú ẹ̀kọ́ Yorùbá palẹ̀ nípa àṣà èdè ìhùwàsí ìṣesí ohun gbogbo tí ẹ bá fẹ́ pátápátá nípa àti ẹ̀kọ́ èdè Yorùbá ni a ń ṣe kíni ni à ń tú palẹ̀ ní yàrá ìkẹ́kọ̀ọ́ lẹ́ǹtìtì yìí. tó mo tún kí wa káàbọ̀ lẹ́ẹ̀kan sí o ẹ wo ẹ dákun ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan nítorí ìkẹ́kọ̀ọ́ tòní gbọ́ngbọ́n yóò dùn òyìn yóò sì ṣe kíni òyìn yóò sì kàn sí i.